بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وصلى الله وسلم على رسوله المصطفى وعلى آله أهل الوفا وصحابته أصحاب المصطفى ومن بسنته قتفى وعلى آثاره قتلى السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba لك alékiọlá àtọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún الله Muhammad sallallahu alaihi wasallam hadiyu النبي ló tún lórí afẹ́fẹ́ ìmọ̀nà nẹ́bíwá muhammad sallallahu alayhi wa sallam ètò alálùbáríkà ni sílé ẹ̀kọ́ alálùbáríkà tí wọ́n ṣàgbọ́n tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ma'had umar bin al-khattab ní àbí àsíá olùdarí àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà àwọn bàbá wa abu abdullah ibrahim bin salih àmì ọlọ́run ọba àlékún ibi tí wọ́n ti ń sọ fún wa tí wọ́n ń ṣàlàyé nípa àjọsìn àti àwọn paribiribi tí ìjọsìn kó ahamiyatul ibada fi hayatil muslim ipa tí ìjọsìn kó pípàtàkì rẹ̀ nínú alámọ̀rí mùsùlùmí ibẹ̀ náà ni wọ́n tún ti tẹ̀síwájú níbi àkọlé tí wọ́n pè fún wa ní pé kí ni waqafatun ma'al àwọn nǹkan tó yẹ kí a mọ̀ tá a má mọ̀ nípa ìjọsìn ibẹ̀ náà ni wọ́n tún ti tẹ̀síwájú fún wa à gbogbo wa à ń bẹ̀ wà kí a tẹ́tí wá bẹ̀rẹ̀ jẹ́ kí a máa fi ọkàn wa bere je ki فليتفضل الشيخ مشكورا مأجورا بسم الله الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحبه وعلينا أجمعين ọpẹ́ ni fún ọlọ́run ọba alhamdulillah ọba asẹ̀mí ọba alààyè ọba títẹ̀mí rẹ̀ ò ní dópin nígbà kan ọba tó ṣe pé ọ wà bó ṣe wà gbogbo nǹkan pátápátá ló ní bùkátà sí kò ní bùkátà sí nǹkan kan lọ́wọ́ báyìí la fi ọpẹ́ wa fún o alhamdulillah àgbẹ̀rẹ́ kọmasa àgbọ̀pẹ́ yìí lọ́wọ́ wa àwọn fara tí ọ́ amọ̀pá lágbára ní ọ́ àwọn ọ̀la lágbára a mọ̀ pé kò sí nǹkan kan tó fẹ́ dáàbò bò ọ́ ìwọ lọ ń dáàbò bò gbogbo nǹkan àwọ̀ lẹ́ni tó dáàbò bò wá ọlọ́run ìkẹ́ rẹ ìgẹ̀rẹ́ mọ́sàbá sófà nàbì rẹ̀ jẹ́mọ́ tá a pè ní al-ibada wa ahmiyatuha fi hayati al-muslim ìjọsìn àti pàtàkì rẹ̀ nínú ìgbésí ayé mùsùlùmí ẹ mẹ́jọ àgbà pẹ̀pẹ́ rí tọ́pìkì tá a wà òun náà ni wàkọ̀fà tó ń má àlè ìbàdà ẹ pé àkọlé tó wà lábẹ́rẹ̀ ni pé àwọn nǹkan nǹkan tó yàn àti láti yẹ̀wò níbi ìjọsìn wa ó sì kọ́ àfi ń ka ní sinmi ẹni tó bí márùn-ún o dé o ọ̀pàdàbí náà èyí tá a tún sọ lónìí tí ó máa jẹ́ bí ìpele bọ́kẹ̀ bọ́yẹ́ kí sọpẹ́lẹ̀ karùn-ún àbẹ́lẹ̀ kẹfà nínú tá a fẹ́ ká wò dáadáa níbi ìjọsìn wa òun náà ni tá a sọ pé ànáhàbẹ̀ ilé ìbàdà ìjọsìn tá sọ fún wa yìí làzima tó ń lèlè mùsùlùmí àtàyẹ lọkọrọba fúnyàn bá léèyàn sin lọ́wọ́ ọba ìsin lọ́wọ́ ọba ó ṣe pé ó lásìkò tí máa bẹ̀rẹ̀ ni tí yàn bá wà nínú ìgbésí ayé ó lásìkò tí máa bẹ̀rẹ̀ àmásìkò tí ó parí nínú ìgbésí ayé kò sí o èèyàn ó ṣe bí pé òun ṣe kíni tí kò fi dé ni òkú nìkan ni òun yẹ pé pé ó wà nínú àwọn tí ọlọ́wọ́n máa béèrè iṣẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́n ò ní béèrè ìjọsìn nínú kíni lọ́wọ́ òkú bí yàn bá ti kú àmì béèrè wọn àmì béèrè àwọn ọmọ àmì tí máa ń bẹ láyé tí ó fi kú ọmọ ìsìn lọ́wọ́ ni ìyẹn sọ fẹ́lẹ̀ lérí ìjọsìn lásìkò kan fún mo fẹ́ rìtáyà ń di rẹ̀ mo rí rìtáyà ń di rẹ̀ gbogbo ọ̀tọ̀ ìsìn láwọn ọ̀bà mọ́ni pé a ti ń kírun láti kí a ti ń kí láti jẹ́ káwọn ọmọ wa náà ti gbà fún wa náà náà ìfẹ́ lè yẹn máa ṣe tí yóò ṣe débi kan tó ní gbẹgbẹ ni ẹ̀fílẹ̀ fọmọ yín ẹ̀gbọ́ ẹ̀fílẹ̀ fọ ajá àwọn ọmọ yẹn máa wa kọ́dà táà bá lókun gan àwọn ìjọsìn kan bẹ táà gbọ́dọ̀ sí táà bá lókun àwọn ìjọsìn kan bẹ ọlọ́kàn ìjọ fúnfún yẹ fún wa kí làkàwé ìwá ti wà táà yàwèrè tọ́pọ̀lọpọ̀ àdàrú táà ìsàmùkún mẹ́kọ kọ́dà fi yàn orí odi tó bá ti mú orí náà tọ́mọ̀ sí lọ́hùn ní o èyí rí táyàndì rẹ̀ mo fẹ́ kọ́ gbọ́ yé dáadáa tó dọ́kọ̀ àwọn kan bẹ tí wọ́n ní àwọn ṣiṣẹ́ débì kan níbi ìjọsìn àwọn fẹ́ rí táyà níbi rẹ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ wọ́n làwọn ṣẹ́ débi kan níbi ìjọsìn àwọn bẹ́ẹ̀ gbà sẹ́mi wọ́n fẹ́ rìtáyà ọ̀daràn ni wọ́n o ọ̀daràn àgbà ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á ní àwọn ti wà sọ́là irú wà sọ́là burúkú onu àwọn ti dépò kan táwọn ti kọjá káwọn máa sin lọ́hùn àwọn tọ́lọ̀ máa béèrè ìjọsìn lọ́dọ̀ wọn làwọn tán bá ẹsẹ̀ ń bọ̀ náà àwọn mùsùlùmí tí wọn ò tí ì di wòlíì ńláńlá gbogbo ẹ̀ lọ́gbàgbọ́ yìí rẹ̀ kọ́dà àdéhìsì ti ń sọ nípa wòlíì tó fi mọ̀ pé wòlíì nìyọ́ abẹ́jẹ́ wòlíì ó sin lọ́hùn ni ọmọ ṣe lọ́wọ́n ni ó sì sin bẹ́ẹ̀ kú ni jàmá mùsùlùmí nígbà ń sọ láàrin yìí ni pé ọmọ ṣe lára tá a fẹ́ ká gbọ́yé níbi ìjọsìn ni pé kí ni ó sìn tó ṣe ni tó fi kú ni ọmọ ọmọ rẹ náà bọ̀ ń bẹ́ẹ̀ kí mo gé ọmọ ọmọ rẹ yóò bọ̀ ń bẹ́ẹ̀ hmm. bí wọ́n ṣe ń kí ń lọ rí lẹ́jọ́ máa kí ẹjọ́ máa gbàwẹ̀ ẹjọ́ máa ti sàárà ẹjọ́ máa sọ dáadáa ẹjọ́ máa wí dáadáa ẹjọ́ máa sákòmí ìbàjẹ́ hmm ọlọ́wọ̀n ọ̀yọ̀ǹda ẹ̀sìn fẹ́ nìkan pé àsìkò kan mọ́ sí mọ́ àbí tí làkáyè rẹ bá dàrú tó bá ti fẹ́ sẹ̀sìn mọ́ tọrọ kí làkáyè rẹ dàrú ọmọ wà láyé òsìn sí náà tọrọ kọ́ ya wèrè bọ́tí ìwà sí yíò kọ́ wá ní àwọn ti kọjá abẹ́kẹ́ níbi tá a bọ́dọ̀ ń dé eré ibú ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo àfáà tó bá ti rí bẹ́ẹ̀ ẹ̀mọ̀kẹ́ lé rí àfáà tó ọ̀rẹ́ wọn ó sọ pé àwọn ti sin lọ́run débi pé àwọn ìrun àwọn lọ́run níbi àwọn nírun mọ́ ìyá obìnrin kan ní bẹ̀rẹ̀ o kírísẹ́nì ní tẹ́lẹ̀ ó wá gbọ́ sùlámù yé ó wá rí i pé kẹ́nìkan máa sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni wọ́n mì lọ́dọ̀ rí àfa àwọn ìrìn ọ̀bá tó dá lóhùn ẹ́ ọmọ àdáràn mọ́ràn òun náà tún lè dá lóhùn kò lè fún lódodo ìyá ọwọ́ àwọn ọmọ ní ọmọ gbọ́mọ àti irú èèyàn bẹ́ẹ̀ bá ti rí àwọn fábẹ́ ẹlẹ̀ wọn lóko ìwọ̀n ní ọlẹ̀ lóko dàrẹ́ sí bẹ́ẹ̀ o ọlẹ̀ lóko ọ̀rọ̀ òkú kí mo ọ̀rọ̀ ọlẹ̀ olórí igbó fẹ́ kó bọ̀nù òṣìṣẹ́ kan tó yẹn máa ń ṣe wọ́n ní iṣẹ́ kan bẹ̀ṣẹ́ alálù àláyìn àbúrò ni ẹ̀yìn náà gbọ́n tọ́lọ́wọ́n bàálà sọ́kà mẹ́rin sọ̀rọ̀ náà sọ́lá Suratul Hijri aya 99 tí mo kẹ́ aya 99. A'udhu billahi minash shaytanir rajim. واعبد ربك حتى يأتيك اليقين. ọlọ́ọ̀lẹ́rẹ̀ ànábì Máa sin ọlọ́wọ̀n ọba rẹ̀. Máa sin ọlọ́wọ̀n ọba rẹ̀. Máa ṣe síkìrí fọ́lọ́wọ̀n ọba rẹ̀. Máa yan ọlọ́wọ̀n ọba rẹ̀. Máa kírun fọ́lọ́wọ̀n ọba rẹ̀. Mùsùlùmí ó kírun tó fi kú ni, ànábì kí tó fi kú ni. Ànábì sallallahu alaihi wasallam, ń bẹ lẹ́ni tó fẹ́ pọ̀ka kú wọ́n sì tún retí rẹ̀ mọ́ láti kọ́wàá sí kíni kọ́wàá kírun fáwọn òun náà sì ń wo pé kí wọ́n ṣe sùúrù bóyá bóun ṣe ń dákú iye òun tún padà gbádùn tó wọ́n fi wá kírun fún wọn ìgbà tó rí pé kíní yàn fẹ́ gbà ó fẹ́ kọjá kóun sì fẹ́ máa dìlé àsìkò oorun àsìkò oorun fẹ́ máa dìlé rẹ̀ ló padà yọ̀ǹda fún kọ́sí kí ló wá fàwọ ọlọ́run lọ́lọ́run ànábì lọ́lọ́run dájú kọ yìí tó nìrí ànábì máa sin lọ́run. wà á búdẹ rabbaka hatta ya'tiyaka al-yaqin. ẹ̀dá kan tó máa ń sọ báyìí fún ànábì káàrin wòlí òsì tí wàá dẹ́pọ̀ ọba tó bọ́ sí sí náà ní tàtú súnmọ́ ní àfá omi tá bá pọ̀ sí ọlá yọ́ gbaná láàrùn lára rẹ ní ah, àwọn àfá pápájúlọ àwọn fóònù sórí ọdún mẹ́wàá wò àwọn ṣẹ́gẹ̀ tí wọ́n pè ní ṣéwù àdáwò ní o àfóòn sófí kan ni wọ́n sọ fún wọn náà àfá lọ́rin wọ́n ni kàrámà náà ni o kàrámà búzi ni hmm. kàrámà bú ni wọ́n láàfá yìí àwọn kan náà wọn dọ̀gárí ọba wọn ò rí ní wáàsí sọ́tìmọ̀ kí ọba lọ ni wọ́n máa ń ṣe wáàsí mẹ́ ní gbogbo ọjọ́ inú àwẹ̀ báyìí bí ọyá bí agogo mọ́kànlá mélòó kan náà máa ń ṣe wáàsí mẹ́ lójoojúmọ́ táwọn afọ wá ṣe wọn aráfà yìí ní wáàsí jọ́ náà lọ́hùn wọn wá rán mọ́ lọlé pé kí dọ̀gárí ọlọ́ba ní pé àárí wọn kí ló dé táàrí yín wáàsí dọ̀gárí wa bá àáfà àti mú fúra lọ́wọ́ lọ́sàn-án rọ̀mọ̀dánà ni ọjà ọjọ́ bá ká àáfà mú fúra àáfà bá pe dọ̀gárí pé kọ́ wá mú ń bẹ̀ sùkárì wa ni àánàkùnmùlà ah, mú gbáre nínú sọ̀rí mú mú gbáre ọ̀dá kan lọ ọ̀dá kan mọ́ ní bàbá wa dé àfá ọba gbẹ̀gbẹ̀rì lọ jí ọba àfá padà wá wá sí wáàsí nígbàtí wọ́n parí wáàsí ọwá bọ́ba sọ̀rọ̀ pé ọba sáré rán wálẹ̀ kan rí wọn lápájá ni òun dà ah, òun ni ah subhanallah onígbàbá dọmọ àlìjánà bẹ́ẹ̀ sí wo ọ wá nílẹ̀ kan ọ wá bá mi tó tọ́ náà rẹ̀ láwà tó bá mi ọ bá mi tí mú fúra lọ́wọ́ ó yà lẹ́nu wọ́n wá mú ń bẹ̀ ọ wá lóhun òmú kó ń gbá rẹ̀ kálọ́bá kọ̀mọ̀ kí fúra ni mo mú lọ́wọ́ ni ẹ̀rọ òun fúra àlìjẹ́nà tàbí ọmọ kan ta fúra àlìjẹ́nà wọ́n fúra mẹ́mẹ́ tí fúra bá mẹ́mẹ́ tọ̀ tí kò sí tẹ́yìn onírí jẹ nínú àlìjẹ́nà kò tó bá ti wọ̀ náà lọ́mọ jẹ tí fúra mẹ́mẹ́ ni wọ́n kó wáṣá yà ní tí ìbá wá fẹ́ mú ni lọ́sọ̀ rọ̀mọ̀lọ́nà olóhun mú fúra àlìjẹ́nà olórí gbónú hmm. àwọn yóò sọ pé àwọn ti wà sọ́lánù hmm. ọ̀daràn àgbà ni ọ̀daràn àgbà kì í ṣe kàlámọ̀ ó ti yé nìyí kí wọ́n kì kìí ṣe kàrámà so kò sí ti ń dánwò tó ju kíni lọ hmm. tó ju ọkàn ṣe kàwárí kò lè àádà lásán so ntọ́ta ntẹ́sù àwọn idán idán tó sì gbé fún pẹ́kọ́ máa ṣe òun ní dánwò yẹn aburú ni ànábì ọlọ́run ní ọmọ síbẹ̀ tí kú bá tó dé ọmọ sí lọ́hùn tọ́lọ́hùn fi gbẹ̀mí lọ́rùn ẹ̀yìn ẹlòmíyọ̀ wà rẹ̀ ni wọ́n á ní tó wà rẹ̀ ní kò gbádùn tó máa ń bèrè pé ẹ̀ kírun ni àwọn kan mọ̀ wá ní àsọ̀rọ̀ ọ̀run tún lélẹ́yìí ẹ̀rí bó ṣe wà ní ọ̀rọ̀ burúkú ni ẹ mọ̀ sọ ọmọ o òun náà mọ̀ wò kí à ń sọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀run lélẹ́yìí ọ̀hún kọ́dà tóbi tó pọ̀ bá ṣe lágbára kọ́ mọ́ kó ṣe mára kí ìdọ̀tí ọmọ yìí ọ lára ó gbìyànjú rẹ̀ ọ̀rì ọ ni kò ní kó sí òwò ara rẹ̀ lẹ̀ àfi tó bá kọ̀ bá mọ tó ń ṣe mọ́ kò ní kó síra rẹ̀ lẹ̀ fáwọn èèyàn kó wá ní ọ̀rọ̀ ká bóra lásán ọmọ yìí nísìnyí kì í ṣe bẹ́ẹ̀ ó sìn lọ́hùn lásìkò yẹn náà ni ìyẹn wà nù kọ̀ǹdíṣẹ̀ kò ní ọmọ tẹ̀lé tọ́lọ́hùn ó sì lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni torí ìdílé ìmọ̀ mùsùlùmí kò sásìkò tó kéèyàn máa ń rí táyà níbi ọ̀rọ̀ kíni ìdí ọ̀rọ̀ ìjọsìn ọ̀sẹ̀ ká mú ilé lọ́wọ́ alimami ibn Qayyim rahimahullah àwọn afá ńlá àwọn afá gbà afá ńlá afá tó jẹ́ afá lọ ó sọ fún wa ó ní fala yanfakku al-abdu min al-ubudiyya ń jẹ́ ẹrú láyé yìí ò sí ń jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ fi jọ́sìn lẹ̀ nígbà kan lókùn ìgbà tí máa ń bẹ láyé yìí lókùn ìgbà tó bá rí kíni tí làákàyè rẹ̀ sì ń bẹ pẹ̀lú rẹ̀ ó ní wọ̀n mọ̀ ń zẹ́ àmà ànáhù yẹ́sìlò ìlà àmàkọ́mí yẹ́sù kòtò ánìhù fi ìta àbòdò fàwọ́ zimbi ó lẹ́nìkẹ́ni tó bá wá dàbí ọkàn tí bá ń lérò pé òun ti dí lẹ́vù kan nínú òpò kan lọ́dọ̀ ọlọ́run tó yẹ kí lẹ́vù yẹn ni ó ti jẹ́ kíjọsìn ọ bọ́ fóun òun ò nídìí kóun ṣẹlẹ́ òun mọ́ onírú ẹni bẹ́ẹ̀ jìndí kò ní mùnáfìkì ni káfíròn gẹ̀fẹ̀rí ni gẹ̀fẹ̀rí ni ó sì gẹ̀fẹ̀rí sọ́lọ̀ ó sì gẹ̀fẹ̀rí sáà nẹ́bí sọ́lọ̀ láàrín pédé gbogbo àwọn tó wà ládùúgbò yóò tọ́lá àwọn ti wà sọ́lá pẹ̀lẹ́gbẹ́sì náà ọ̀tọ́ ni lọ́dọ̀ wọn ìyàwó ni mo lójú ni wọ́n ńlá ni wọ́n ti débọ̀gé ni wọ́n ńlá ẹni ọlọ́run tí wọ́n tó máa ń mọ tí wọ́n mú lọ́nu òtí wọ́n bá ń parọ́ wọ́n ń parọ́ lọ́nu ẹni ọlọ́run tí wọ́n tó lásìkò ọ̀run bá tó wọn ní lọ́kí ó ti ìkan ní jọjọ́ lẹ́yìn ní ẹ pé magiribi dé àtẹ́ òun tẹ̀ ká ní wọ́ wọ́tẹ magiribi pẹ̀tọ́ ọlọ́run náà là ń ṣe lọ́wọ́ yìí ọba tó fẹ́ kóòtù kọ́ ìràkọ̀ tó rí kóòtù ẹ́ máa yóò sọ́ọ̀lù ìlàlù ọfẹ́ sọ bá tó rí tẹ mọ́lẹ̀ kí lóun ṣe tọ́ tẹ mọ́lẹ̀ tẹ̀ tẹ̀ fẹ́ mú wípé a lọ kí wọ́n gbìyànjú ní ìsìnkú tó jáde àkànfẹ́sárì yanjú ọ̀rọ̀ tá à ń yanjú yìí lọ́wọ́ káwọn yóò má bàa sí gbọ́ agbọ́yùn àmọ́ ẹ̀tẹ̀ kí lọ tẹ̀ tá ni wọ́ tọ́ ǹtẹ̀ mọ́gbìbì ó lè dára rẹ tẹ̀ ó lè lọ́mọ lẹ́gẹ̀tẹ̀ mọ́lẹ̀ ká tó wá níwọ̀ ọba lọ fẹ́ tẹ̀ ẹ̀sìn ọlọ́run mọ́lẹ̀ aburú ni o kọ́nà kan sọ àwọn akọ́mọ nìkan ni mo sọ pé ó ní téèyàn bá jẹ́ ni ọlọ́run kí ni pé téèyàn bá jẹ́ ni ọlọ́run tó bá ń súnmọ́ ọlọ́run ọba tó ń wà lóyún òmùsùn ọlọ́run mọ́ ó ní bá líkúnlà máa tàmákàrà àbùdù fi mànázìlẹ̀ òbúdíyà gbogbo ìgbà tí ẹrú bá di pó rọrùn fún tó lè máa dáwọn àpò kan níbi ipò ẹ̀sìn tó ń súnmọ́ lọ́wọ́n ọba sí ó ní ká nẹ́tí òbúdíyà tó hó àádọ́mù ìgbà yẹn gan ní ìjọsìn ọmọ lágbára sí tó ti pé àwọn èèyàn ní tán ń kírun tí wọn ìran àyílà tí wọ́n ń kí láàrin ìṣẹ́jú márùn-ún mẹ́wàá wọ́n mọ̀ kíjẹ láàrin 15 minutes 20 minutes ìjọsìn yóò lágbára sí táyàn bá jòkó mọ́ láti sáǹsì kárò láyìn ìrun láàrin ìṣẹ́jú mẹ́ta márùn-ún tí ẹ gan wọ́ parí rẹ̀ wọ́n lè máa ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá ò sí parí ẹ̀ gbogbo ìjọ sáwọn èèyàn kàkún ìwọ̀ kàkún kì í sí púpà ẹni jẹun sí ọmọ adábọ́ sí ẹni tí máa ń súnmọ́ lọ́wọ́ ọba nìjọ ìrìnlẹ̀ mọ́sí kíni ìmọ̀ lágbára sí gbogbo táwọn èèyàn kàkún lọ́wọ́ ọmọ wa kàkún so àpẹẹrẹ pọ̀ ń jábọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba òun náà ní pé kíni ìjọ ìjọ ń jábọ́ lára rẹ̀ ó ní wàlúwájúbọ̀ alẹ́ yìí ó ní pé tọ́jẹ́ ọ̀rọ̀ èèyàn fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ tán bá bá sí òun náà ni pé nínú ìjọsìn yẹn ni ìjọsìn yóò máa tóbi sí lọ́dọ̀ wọn ni yóò máa tóbi sí lọ́dọ̀ wọn ni torí ìdí eléyìí ni ìwọ náà ti rí àánú àwọn tó ṣe pé wọ́n láwọn ti dépò kan ìhun yìí sọ̀rọ̀ èèyàn fáwọn mọ́ àwọn ti dépò kan ẹ̀sìn kan ò ní tùmọ̀ lọ́dọ̀ àwọn mọ́ ó ti àfọwárí mòdìrú tí ọ̀wá kà tí wọ́n sọ pé wọ́n ní ẹni mo ní gbèrágà ẹ̀yẹ ọ̀sán yẹn kí bàbá àtẹ̀mí náà ní gbèrágà ni ẹni mo ní gidi máa ń káyà bàbá mi náà ní gidi máa ń káyà tẹ̀lé sọ̀rọ̀ nu sẹ́nìkan wá sọ̀rọ̀ ìyóhun láyé dáwà yìí yìí máa ọ̀dá ni èèyàn ní lọ́gbọ́n torí pé mo ti wá dé lẹ́bù kan wá ní wọ́n máa gbà wọlé ọlọ́ọ̀ ní gidi máa ń káyà ọ̀dá ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ní tó bá ní gidi máa ń káyà kò ní wà ní jẹ́nà lọ́lọ́ ẹni ma fi bóòtù torí ìdílé gbogbo àwọn tó rí pé wọ́n wá fẹ́ sọ kankan dẹ̀tọ́ àwọn arẹ́bìdì àfáàkọmọ ìyàlè karolìdì àfáàkọjọ kí kọmọ ìyàlè eléyìí ni ẹ̀rí pé àbúrò ni ẹ̀rí pé kò sí kíni kò lẹ́tọ̀ọ́ rárá àti rárá kò lẹ́tọ̀ọ́ rárá àti rárá kírú nǹkan wọn yìí kò sí kíni kó máa ṣẹlẹ̀ jàmá mùsùlùmí ẹ jẹ́ ká wo àdíìsì tí ń sọ̀rọ̀ nípa wàlíyì àbúrò yára lọ́gbà àdíìsì mẹ́wàá Abu Hurairah radiyallahu ta'ala anhu àfẹ́ẹ̀sì ńlá ńlá ni ó àfá ńlá ni ó hmm. àfá ńlá yẹnyẹn ẹnìkan sọ pé ọdún náà lọ́gbà ìsìlámù ọdún mẹ́ta náà lọ́gbà ìsìlámù fa pípẹ́ ẹgbà ọgbà ìsìlámù ní ọdọ̀ fún mẹ́ta tánà bí òkú

ó ní ọlọ́run bá sọ pé mọ́ní àádàlí wàlé yá ẹnikẹ́ni tó bá bá wọn wòlíì mi tó bá bá wọn sorogún ẹ̀gbọ́ tó bá bá wọn wòlíì mi tó gí mọ́gé tó bá wọn sorogún tí ń bá wọn ṣọ̀tá tí ń takò wọn àwọn ẹni mi ẹnikẹ́ni tó bá dánrù rẹ̀ wò nínú ìgbésí ayé rẹ̀ ọkọ̀dẹ̀ àádọ́ntòhó bẹ̀lẹ̀ ọlọ́run ni mo ti kéde fún ẹni bẹ́ẹ̀ ipé mi àti àjọ wọ̀yẹ ogun ni ó hmm. kéde fún kó sì mọ̀ pé òun bọ́lú pé bọ́lọ̀hún wọ̀yẹ àjànú wípé àwọn tẹ́gbà tọ́lọ́hún àwọn tí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́hun àwọn tí wọ́n ò jẹ́ kéré ilẹ̀ kọ́dàrú wọ́n wá ń bá wọn ni wọ́n ọlọ́run wá fẹ́ ká mọ̀ pé èèyàn kì í sàdédé dẹni ọlọ́run èèyàn kì í fi iṣẹ́ ẹbú dẹni ọlọ́run èèyàn ní kò ní ṣe kó fìsí ọmọ nìyàn lẹ̀ kó wá lọ múṣẹ̀ ẹranko kó wá lóhun dẹni ọlọ́run kó wá wọ́sọ mẹ́wàá pọ̀ lẹ́ẹ̀kan náà kó tẹ̀ ṣùgbọ́n àbí ọgọ́rùn sọ́rùn kó wá lẹ́ni ọlọ́run lòun èèyàn ní mọ́ gbé láńtà kọmọ fà káàkiri lọ́sàn káwọn èèyàn wá adé kó wá yọ ọkàn ọmọkùnrin sí wọn kọmọ tọ̀ sí wọn lá kó lóhun ẹni ọlọ́run lòun èèyàn ní máa ṣe bí wèrè káàkiri àdúgbò kó wá lọ́ni ọlọ́run lòun nǹkan tó yẹn fi ń jẹun ọlọ́run kan nù ìfẹ́ mi jẹun ọlọ́run kan ọlọ́run fẹ́ sọ ọmọ òkè ìjọsìn tó wọ́n fẹ́ fi ilẹ̀ yẹn òun náà ni ọjọ́ kò níbi kíni mm, níbi ènìyàn yóò jọ kò ní ráǹkì ènìyàn lọ́hùn mm, mm. ìjọsìn fẹ́ fi ilẹ̀ òun náà ni ọjọ́ àpẹẹrẹ pé o ti ń di wà ní yùṣe ìtọ́rìn náà ni òun ló fi lóò ní ṣe kíní kan mọ́ ló fi ní kíní kan ní kìí ṣe kíní fẹ́yìn mọ́. tọ́ ọlọ́run wá fẹ́ sọ fún ìyẹn fi máa ń jẹ́ wà líì ọlọ́run wá sọ náà dé wa ma raba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu alayhi Olúwa sọ pé ẹnìkan ò ní máa wọn ọba òun kó pé nǹkan fi ń wọn ọba yìí ni òun wà nífẹ̀ẹ́ nǹkan yẹn ju ń tó ọba sí lọ́nà èèyàn lérí lọ so ti gbọ́ gbogbo tó bá ti fẹ́ ọba tó fẹ́ fi jẹ́ ni ọba ó ọba ó gbọ́dọ̀ jẹ́ pé ìtọ́lọ́wọ̀n bá ṣe lọ́rùn èèyàn ni kọ́ wá lọ́lọ́run gba ti tó ń ṣe èyí gan tọ́lọ́wọ̀n bá ti ṣe nǹkan yẹn lọ́rùn èèyàn lé ọ lérí ọlọ́run ò lè gba tiẹ̀ tó ìtòsí lọ́rùn èèyàn lérí. torí ẹ̀ wọ́n tán ni ọtọ́jú ìyàwó ó sọ pé ìyàwó ọ̀tọ́jú rẹ̀ mọ́ ọ̀tọ́jú ọmọ ọ̀ràn èèyàn ni àwọn aláàta ló ṣe kíni gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní gbádùn rẹ̀ wọ́n ṣe kí mo ké àmọ́ ìyàwó ọ̀gbádùn rẹ̀ ọmọ rẹ̀ ọ̀gbádùn rẹ̀ ọmọ rẹ̀ ọ̀sọ̀ pé kọ̀sánwó lé kí òun rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n òun àmáwọn èèyàn máa yáwó lù wọ́n ta ọlọ́wọ̀n bá dúró sí wọn tó bá tiẹ̀ nífẹ̀ẹ́ pé kọ́ sí dára sáwọn èèyàn kò nífẹ̀ẹ́ rẹ̀ tó pé kọ́ lọ tọ́jú nílé ìwọ́n tó wá jẹ́ pé sáwí lọ kàkún síkìrí lọ kàkún lásìkò òun bá dé òní dìde níṣẹ́ rẹ̀ tó bá sòdodo fún pẹ̀ rẹ̀ sí ọlọ́wọ̀n bá òní tẹ̀lé ó ní pé iná òló àmọ́ wọn náà lọ́mọ pariwo àsàlátù àsàlátù àsàlátù tó bá ti ní kí n sọ̀rọ̀ àsàlátù wọn ti bọ́ wájú níbẹ̀ ó ti yé a sọ fún ọ pé èyí tí wọ́n ìrún yẹn lọ́rọ̀ yẹn lẹ́rí ààwẹ̀ yẹn ni kíni ọlọ́run nífẹ̀ẹ́ yẹn ju kíni lọ ju àsàlátù àsàlátù àsàlátù ó ti yé so ìwọ jẹ́ ìyẹn jẹ́ àkà àkọ́kọ́ ṣùgbọ́n tó fẹ́ di ẹni ọlọ́run ọba àlá tó fẹ́ kọ́lọ́run nífẹ̀ẹ́ òun yóò mójútó yẹn ọ̀sìn ọlọ́run yóò mójútó ọ̀nà yẹn yóò mójútó gẹ́gẹ́ ọ̀nà yẹn inú jàmọ́ ọ̀dọ̀wọ́ rẹ̀ kò ní máa kírun jàmọ́ nulẹ̀ gbogbo ẹ̀yìn àfáà tẹ́ máa kírun nulẹ̀ kò sí ní máa sọ báwọn èèyàn pé ẹ máa lọ sí àwọn èèyàn sínú ilé ni ó ti yẹ kọ́ máa sí kìí aṣù tí ò nítumà òṣùwọ̀n tí ò nítumà ní ẹmọ wá sí pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà tí wọ́n ti sí jẹ́gbẹ̀ ànẹ́bì sọkúsọnù sọkúsọnù lórí ẹ̀kọ́ ní ṣe bẹ́ẹ̀ tọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ọlọ́run wọn tó sọ wípé ni wa ma yazalu abdi yataqarrabu ilayya bin nawafil ó lẹ́rù wọn ò ní yẹ kò ní gbò lẹ́ni tí ọmọ súnmọ́ wọn ọlọ́run ọba tí ọmọ rẹ tí ọmọ súnmọ́ ọlọ́run yọmọ wà close to Allah kò ní yẹ kò ní gbò jọmọ súnmọ́ Ọlọ́run ọba díẹ̀ díẹ̀ jọmọ súnmọ́ Ọlọ́run ọba díẹ̀ díẹ̀ bí nàwáfíìlì pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn náfílà pẹ̀lú àwọn náfílà ayọ́pẹ́ta bá sọ̀rọ̀ èèyàn tán làmọ́ ṣe kíni làmọ́ ṣe náfílà ìwọ tó sọ̀rọ̀ èèyàn tó ń ṣe náfílà náfílà rẹ̀ yàn níbi tí ó dé èèyàn kírun tẹ́nìsì ó tún ọ̀yàn náfílà lẹ́yìn rẹ̀ èèyàn kírun tẹ́nìsì ọ̀yàn náfílà ìrún ó tún yàn náfílà lóru èèyàn gbàwé Ramadan bá ṣe wọ́n ń Monday and Thursday oríire dẹnu ìyẹn náwó fáwọn ìyàwó rẹ̀ nulé ọtọ́jú fáwọn ọmọ rẹ̀ ní ọtọ́jú fáwọn ọmọ rẹ̀ ìtọ́jú ọmọ rẹ̀ lélẹ́rí nìyẹn ó tún wá náwó fáràta ẹ̀gbọ́ ṣògbogbo àwọn nǹkan yìí ni tó bá wá ń ṣe ní ọmọ jẹ́nà lọ́wọ́ bá sí gbogbo ẹni tó bá mú kí tó náà fílà ní ọmọ jẹ́nà lọ́wọ́ bá sí gbogbo ọ̀tọ́ ọlọ́fẹ́ ṣe súnà tó fẹ́ dẹni ọlọ́run látara súnà ó mú kí tó náà fílà ni ó ní ó kẹrọ yẹn tán yóò dìde kò ní kí náà fílà kọ bá mú ọba mú gbogbo àwọn nǹkan yìí náà láàkàkún lóòótọ́ àlèṣe gbogbo súnà tán àmọ́ pọ̀lọpọ̀ rẹ̀ ó ṣe kíni wàá gbìyànjú wàá rí pé ó ṣe ṣùgbọ́n àbí ṣe wá fàlàyé nìyí torí àsìkò yẹn má mùsùlùmí àdéṣì yìí àtúmọ̀ tẹ̀síwájú lórí ẹ̀ tọ́lọ́mbà tó ní pé àtúmọ̀ tọ́ba kádàrá ká máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa so a máa tẹ̀síwájú lórí ẹ̀ á ṣàlàyé lẹ́kùnrin lórí ọlọ́run وعلى آله وصحبه وعلينا أجمعين نعم أتبع وقف الله وبابا الله ọba tó tún ní kí òpin ìdánilẹ́kọ̀ọ́ tèmi kí ó tún ṣe ojú ẹnìkankan wa a ń bẹ ọlọ́run ọba irúfẹ́ dáadáa báyìí kí ọlọ́run jẹ́ tó pọ̀ nínú àlámàrí ẹnìkankan wa pọ̀ òun náà ni gbogbo wa tó ti gbọ́yàn gbogbo ọ̀rọ̀ oníníwírìdì gbogbo àwa ṣé wù tẹ́ ń wà sọ́lá gbogbo ẹ̀lẹ́ ti gbọ́yàn àṣà lè jẹ́ ní ọlọ́run ọba àfi mójútó nǹkan tọ́lọ́run ọba ṣe lọ́rọ̀ èèyàn lé lórí a lè jẹ́ ni ọlọ́run ọba a lè jẹ́ ni tọ́lọ́run bá máa nífẹ̀ẹ́ sí àfikúnjá sí wípé kí ni nǹkan tọ́lọ́run bá ṣe lọ́nà èèyàn lé wa lórí àgbọ̀dọ̀ tẹ́rì ògbọ̀dọ̀ tẹnu rì ògbọ̀dọ̀ tàwẹ̀ rì kéèyàn á máa jọ̀sán nínú rọmọdọ́ọ̀nù níta gbangba kò tó wá ní fi gbogbo ilé èèyàn di ẹni ọlọ́run ọba látàrí à ń bí ọlọ́run bá kí ọlọ́run bá ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún wọn jù báyìí lọ àwọn bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tán à ń bí ọlọ́run ọba àlékún ìdúró ṣinṣin àlékún àgbọ́yé ọlọ́run bá kọ́ ọlọ́run bá ṣe fún wọn báyìí lọ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ràn ètò wa lọ́wọ́ ìná ọlọ́run bọ̀ níjẹ́ kó tọwọ́ yín gbogbo àpótẹ́ tí mú ọlọ́run bọ̀ níjẹ́ kó gbẹ fún gbogbo àwa tá a bá tún wá láǹfààní tó já sí pé ó ń wùwà àwa náà ń gbẹ̀ǹgẹ̀ ka ràn ètò wa lọ́wọ́ àbáàtẹ̀ níbèrè kan tàbí kejì tó ń wà ká béèrè nípa ẹ̀sìn wa tó rú lójú ni àbáwà tó tẹ̀ já sí pé mọ̀ràn náà la fẹ́ gbẹ̀wà ẹ jẹ́ kí gbogbo wa kí a kọ nọ́mbà ìkàlẹ̀ gbogbo nǹkan tí a bá fẹ́ béèrè pátápátá àbí nǹkan tí a bá fẹ́ fún wa pátápátá gbogbo ẹ̀ ni wá dá ìrẹ́tì wa tí a lè ṣe zero eight zero three two four 80615 08032480615 bákan náà náà ní ẹ̀ka tí ó mójútó ọ̀rọ̀ zaka fún gbogbo wa tó fẹ́ yẹ zaka tó lè tẹ́tẹ̀ àbí zaka tó lè máàlì náà ní ó fẹ́ yẹ zaka ó fẹ́ yẹ zaka ní owó ẹ gbogbo ẹjẹ́ àkáǹtì nọ́mbà yìí kalẹ̀ àbáwà tó tẹ̀dá sí pé sọ́dá kan náà la fẹ́ ṣe afẹ́ bọ́ aláwẹ̀ afẹ́ yíká àwọn ọmọ ìyá wa lọ́wọ́ gbogbo wa ẹjẹ́ kakọ àkáǹtì nọ́mbà yìí kalẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n á bá wa fi ṣe nǹkan tá a bá fẹ́ kọ́ ṣe zero six nine zero four five six three two four lẹ́ẹ̀kan sí zero six nine zero four five six three two four Ma'had Umar Zakat and Sadaqah GTB òun lórúkọ báńkì náà tó bá tó dìde ìgbàrí táwọn tún máa pàdé ètò yìí lákọ̀ọ́sí sí ọmọ ya yín Ridwan Abdul Fattah òun ló ń dágbére fún yín pé assalamu alaikum wa rahmatullahi àǹfààní láti ṣísílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ mùsùlùmí gbogbo òbí àtàlágbàtó ẹ máa yọ̀ ní iléeṣẹ́ òmòrò gbóná kan sọ́ọ̀ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ìdádí sànàwí àti ìtìdáyí iléeṣẹ́ oúnjẹ láàárọ̀ láago mẹ́jọ sáago kọ̀ọ̀sán ìrọ̀lẹ́ àti lálẹ́ ní gbogbo àárín ọ̀sẹ̀ àti òpin ọ̀sẹ̀ bákan náà ni rìsọ́ọ̀tì rẹ̀ ṣe èyíkéyìí courses tó bá wù yín ní gbogbo yunifásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà àbí any islamic university all over the world láì gbàgbé ẹ̀ka wa madu umaru zakat and sadako foundation níbi tí a ti ń fi ìbẹ̀rù ọlọ́run gba zaka àti sadako tá a sì fi ìbẹ̀rù ọlọ́run pè fáwọn tó nílò rẹ̀ gbogbo òbí àtàlágbàtọ́ èyí náà wá ṣe àmúlò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí o báwọn ọmọ yín bá ti ń jáde léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn náà sì kéwú kàwé pẹ̀lú ìrọ̀rùn fún àlàyé ẹ máa bọ̀ wá sí ten ayégún street orílẹ̀-èdè ọ̀mú ìpínlẹ̀ èkó tàbí kẹ́ ẹ pé 080 32 four eight oh six one five oh eight oh three two four eight oh six one five. Madu Umaru Bunu Kọ́tọ̀ kéwú kò sì kàwé pẹ̀lú ìrọ̀rùn.